Ìgbòho ń ṣe bàbá wa tẹ́ ẹ bá rò ó tí yín náà ló ń ṣe tí òun bá ṣariwo tá à ń pa pé a fẹ́ lọ wọn ní gbé kínní ìfún yín bàbá ẹ jọ̀ọ́ ẹ bá wa rò ó ẹ má jẹ́ kó pè wá lọ́mọ àlè ẹ má jẹ́ kó fi yín bú wa ẹ má jẹ́ kó sọ pé àwa Yorùbá nífẹ̀ẹ́ ara wa ìgbà tó dorí àwọn bàbá Buhari bàbá Buhari kò fi ìpè Abba Kyari sílẹ̀ kò jẹ́ kó lọ kò jẹ́ kó repatriate ẹ̀ lọ sí Amẹ́ríkà torí pé wọ́n mọ tó ń ṣe ẹ jẹ́ káwa náà mọ tó ń ṣe ìjà tí Ìgbòho ń ja ìjà gbogbo wa ni mi ì pé Ìgbòho ṣe ẹnìkan kan Ìgbòho ṣe ẹnìkan fún ìrandíran wa ni Ìgbòho ń jà fún ìrandíran wa ni Ìgbòho ò fẹ́ ká jẹ̀yà ni ẹ jọ̀ọ́ bàbá ẹ bá wa ro ọ̀rọ̀ yìí dáadáa ẹ jẹ́ kí Ìgbòho lọ sin màmá ẹ̀ ẹ jẹ́ kó máa ládìkú lọ sin màmá ẹ̀ ọmọ ló máa sin gbogbo wa ẹ jẹ́ kó máa ládìkú lọ sin màmá ẹ̀ Ìgbòho ṣe Ìgbòho rò bàbá ẹ jọ̀ọ́ bàbá ẹjọ́ àwọn ò bá yín jà àwọn ò kì í ṣọ̀tá yín o bàbá gbogbo àwọn yorùbá nation ọ̀rẹ́ yín ni wá tí yín là ń ṣe tí yín là ń ṣe ọmọ yín ni wá ẹjọ́ bàbá ẹ bá wa yọ̀ǹda sí ẹ bá wa yọ̀ǹda sí SI ẹ bá wa yọ̀ǹda sí Ìgbòho kó lọ sí mọ̀mọ́ ẹ ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ bàbá ìrònú iná ló ṣe bàmọ́ máa ìbò ṣe ṣe adẹ ti gbà fọlọ́run ẹ jẹ́ kí bàbá ẹ jẹ́ kí gbòó lọ sí ìyá ẹ̀ ẹ jọ afọlọ́run bẹ̀yìn ẹ jẹ́ kí chief gbòó lọ sí ìyá ẹ̀ tí yín náà làwa ń ṣe táwọn ò bá pariwo wọn ò ní yọ̀ǹda yín o bàbá táwọn ò bá pariwo wọn ò ní jẹ́ ká ẹ ṣe president o ẹ̀yin ẹ̀dẹ̀wò báwọn pípì ṣe ń ṣe ìjọba mọ́ yín lọ́wọ́ o ẹ rò dáadáa o ẹ wo gbogbo nǹkan bó ṣe wó gbogbo nǹkan tí dojú ẹ jọ bàbá.